Matthew, orí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n. Ní àkókò náà, ọ̀rọ̀ ìjọba ọ̀run yóò dàbí ohun tí ó ṣẹlẹ̀ sí àwọn wúńdíá mẹ́wàá tí wọ́n gbé àtùpà wọn láti jáde lọ pàdé ọkọ ìyàwó. Márùn-ún nínú wọn jẹ́ òmùgọ̀, márùn-ún sì jẹ́ ọlọ́gbọ́n. Àwọn òmùgọ̀ gbé àtùpà, ṣùgbọ́n kò gbé epo lọ́wọ́. Àwọn ọlọ́gbọ́n rọ epo sínú ìgò, wọ́n gbé e lọ́wọ́ pẹ̀lú àtùpà wọn nígbà tí ọkọ ìyàwó pẹ́ kí ó tó dé gbogbo wọn bẹ̀rẹ̀ sí í tòògbé wọ́n bá sùn lọ nígbà tí ó di àárín ọ̀gànjọ́ igbe ta pé ọkọ ìyàwó dé ẹ jáde lọ pàdé rẹ̀ nígbà náà ni gbogbo àwọn wúndíá náà tají wọ́n tún iná àtùpà wọn ṣe àwọn wúndíá òmùgọ̀ wa bẹ̀rẹ̀ sí bẹ̀ àwọn ọlọ́gbọ́n pé ẹ jọ̀wọ́ ẹ fún wa nínú epo yín nítorí àtùpà wa ń kú lọ àwọn ọlọ́gbọ́n dá wọn lóhùn pé rárá o epo tí a ní kò tó fún àwa àti ẹ̀yin ẹ kúkú lọ sọ́dọ̀ àwọn tí ń ta epo kí ẹ ra tiyín nígbà tí wọ́n lọ ra epo ọkọ ìyàwó dé àwọn tí wọ́n ti múra sílẹ̀ bá wọ ilé ibi ìgbéyàwó pẹ̀lú rẹ̀ wọ́n sì ti ilẹ̀kùn ní ìgbẹ̀yìn àwọn wúndíá yòókù dé wọ́n ní alàgbà alàgbà ẹ ṣílẹ̀kùn fún wa ṣùgbọ́n ó dá wọn lóhùn pé rárá o mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé èmi kò mọ̀ yín nítorí náà ẹ máa ṣọ́nà nítorí ẹ kò mọ ọjọ́ tàbí àkókò nígbà náà ìjọba ọ̀run yóò tún rí báyìí ọkùnrin kan lọ sí ìdálẹ̀ ó bá pe àwọn ẹrú rẹ̀ ó fi àwọn dúkìá rẹ̀ lé wọn lọ́wọ́ ó fún ọ̀kan ní àpò owó márùn-ún ó fún èkejì ní àpò méjì ó fún ẹ̀kẹta ní àpò kan ó fún ọ̀kọ̀ọ̀kan wọn bí agbára rẹ̀ ti tó ó bá lọ sí ìdálẹ̀ kíá bí ó ti lọ tán ẹni tí ó gba àpò márùn-ún lọ ṣòwò ó bá jèrè àpò márùn-ún bákan náà ni ẹni tí ó gba àpò méjì òun náà jèrè àpò méjì ṣùgbọ́n ẹni tí ó gba àpò kan lọ wá ilẹ̀ ó bá bo owó olúwa rẹ̀ mọ́lẹ̀ lẹ́yìn ọjọ́ pípẹ́ olúwa àwọn ẹrú náà dé ó bá bẹ̀rẹ̀ sí bí wọ́n bí wọ́n ti ṣe sí nígbà tí ẹni tí ó gba àpò márùn-ún dé ó gbé àpò márùn mìíràn wá ó ní alàgbà àpò márùn ni ó fún mi mo ti jèrè àpò márùn lórí rẹ̀ olúwa rẹ̀ wí fún un pé o ṣeun ìwọ olóòótọ́ ẹrú ènìyàn rere ni ọ́ o ti ṣe olóòótọ́ nínú nǹkan kékeré a ó fi ọ́ ṣe alámòjútó nǹkan púpọ̀ bọ́ sínú ayọ̀ olúwa rẹ bẹ́ẹ̀ náà ni ẹni tí ó gba àpò méjì wá ó ní alàgbà àpò méjì ni ó fún mi mo ti jèrè àpò méjì lórí rẹ̀ olúwa rẹ̀ sọ fún un pé o ṣeun ìwọ olóòótọ́ ẹrú ènìyàn rere ni ọ́ o ti ṣe olóòótọ́ nínú nǹkan kékeré n ó fi ọ ṣe alámòjútó nǹkan púpọ̀ bọ́ sínú ayọ̀ olúwa rẹ lẹ́yìn náà ẹni tí ó gba àpò kan wá ó ní alàgbà mo mọ̀ pé ènìyàn líle ni ọ́ ibi tí o kò fúrúgbìn sí ni o ti ń kórè ibi tí o kò fi nǹkan pamọ́ sí ni ò ń fojú wá a sí ẹ̀rù rẹ bà mí mo bá lọ fi àpò kan rẹ pamọ́ sínú ilẹ̀ òun nìyí gba nǹkan rẹ olúwa rẹ̀ dá a lóhùn pé ìwọ olubi àti onímẹ̀lẹ́ ẹrú yìí o mọ̀ pé èmi a máa kórè níbi tí n kò furúgbìn sí àti pé èmi a máa fojú wá nǹkan níbi tí n kò fi pamọ́ sí nígbà tí o mọ̀ bẹ́ẹ̀ kí ni kò jẹ́ kí o fi owó mi fún àwọn agbowó pamọ́ pé nígbà tí mo bá dé kí n lè gba owó mi padà pẹ̀lú èlé nítorí náà ẹ gba àpò kan náà lọ́wọ́ rẹ̀ kí ẹ fún ẹni tí ó ní àpò mẹ́wàá nítorí ẹni tí ó bá ní òun ni a ó túbọ̀ fún kí ó lè ní sí i lọ́wọ́ ẹni tí kò ní ni a ó sì ti gba ìwọ̀nba díẹ̀ tí ó ní kí ẹ mú ẹrú tí kò wúlò yìí kí ẹ tì í sínú òkùnkùn biribiri níbẹ̀ ni ẹkún àti ìpayín keke yóò wà nígbà tí ọmọ ènìyàn bá yọ nínú ìgúnwà rẹ̀ pẹ̀lú gbogbo àwọn áńgẹ́lì nígbà náà ni yóò jókòó lórí ìtẹ́ ògo rẹ̀ gbogbo àwọn orílẹ̀-èdè yóò péjọ níwájú rẹ̀ yóò wá yà wọ́n sọ́tọ̀ọ̀tọ̀ bí olùṣọ́ àgùntàn ti ya àwọn àgùntàn sọ́tọ̀ kúrò lára àwọn ewúrẹ́ yóò fi àwọn olódodo sí ọwọ́ ọ̀tún yóò fi àwọn ìyókù sí ọwọ́ òsì nígbà náà ni ọba yóò sọ fún àwọn ti ọwọ́ ọ̀tún pé ẹ wá ẹ̀yin tí bàbá mi ti bùkún ẹ wá jogún ìjọba tí a ti pèsè sílẹ̀ fún yín kí a tó dá ayé nítorí nígbà tí ebi ń pa mí ẹ fún mi ní oúnjẹ nígbà tí òǹgbẹ ń gbẹ mí ẹ fún mi ní omi mu nígbà tí mo jẹ́ àlejò ẹ gbà mí sílé nígbà tí mo wà ní ìhòòhò ẹ daṣọ bò mí nígbà tí mo ṣàìsàn ẹ wá wò mí nígbà tí mo wà lẹ́wọ̀n ẹ wá sọ́dọ̀ mi nígbà náà ni àwọn olódodo yóò dáhùn pé olúwa nígbà wo ni a rí ọ tí ebi ń pa ọ́ tí a fún ọ ní oúnjẹ tàbí tí òǹgbẹ ń gbẹ ọ́ tí a fún ọ ní omi mu nígbà wo ni a rí ọ níhòòhò tí a dáṣọ bò ọ́ nígbà wo ni a rí ọ tí o ṣàìsàn tàbí tí o wà lẹ́wọ̀n tí a wá sọ́dọ̀ rẹ ọba yóò wá dá wọn lóhùn pé mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé níwọ̀n ìgbà tí ẹ ti ṣe é fún ọ̀kan nínú àwọn arákùnrin mi tí ó kéré jù lọ èmi ni ẹ ṣe é fún nígbà náà ni yóò wá sọ fún àwọn tí ó wà ní ọwọ́ òsì pé ẹ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin ẹni ègún ẹ lọ sínú iná àjò òkú tí a ti pèsè sílẹ̀ fún èṣù àti àwọn áńgẹ́lì rẹ̀ nítorí nígbà tí ebi ń pa mí ẹ kò fún mi ní oúnjẹ jẹ òògbẹ ń gbẹ mí ẹ kò fún mi ní omi mu mo jẹ́ àlejò ẹ kò gbà mí sílé mo wà ní ìhòhò ẹ kò daṣọ bò mí mo ṣàìsàn mo wà lẹ́wọ̀n ẹ kò wá wò mí nígbà náà ni àwọn náà yóò bi í pé olúwa nígbà wo ni a rí ọ tí ebi ń pa ọ́ tàbí tí òǹgbẹ ń gbẹ ọ́ tàbí tí o jẹ́ àlejò tàbí tí o wà ní ìhòhò tàbí tí o ṣàìsàn tàbí tí o wà lẹ́wọ̀n tí a kò bójútó ọ yóò wá dá wọn lóhùn pé mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé níwọ̀n ìgbà tí ẹ kò ti ṣe é fún ọ̀kan nínú àwọn tí ó kéré jùlọ wọ̀nyí èmi ni ẹ kò ṣe é fún àwọn wọ̀nyí ni yóò lọ sínú ìyà àìlópin. E ṣùgbọ́n àwọn olódodo yóò wọ ìyè àìnípẹ̀kun